على رأس نعم الله سبحانه وتعالى نعمة الإسلام وأخص نعمة الله سبحانه وتعالى على عبده أن ييسر له السير على سنة النبي صلى الله عليه وسلم وعلى منهاج الصحابة رضوان الله عليهم واعلموا عباد الله أنه يجب على كل مسلم ومسلمة أن يتبع ويتمسك بسنة النبي صلى الله عليه وسلم في جميع أحواله في معتقداته وفي عباداته وفي أخلاقه وفي سلوكه يجب عليه أن يقتدي النبي صلى النبي صلى الله عليه وسلم ويتأسى بمنهاج أصحاب النبي صلى الله عليه وسلم ولذلك لا ينبغي لأحد أن يتبرأ من سنة من سنة النبي صلى الله عليه وسلم بل يجب على كل واحد أن يسعى ويجتهد ويجاهد نفسه للتمسك والالتزام بسنة النبي صلى الله عليه وسلم عباد الله ولقد وردت آيات كثيرة في القرآن أمر الله سبحانه وتعالى عباده باتباع النبي صلى الله عليه وسلم ومن تلك الآيات قوله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم والآيات في ذلك كثيرة عباد الله ولذلك يجب علينا أن نعلم أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم ولا يزال أحد أحد الخروج ولا يزال أحد الخروج البدع عن سنة النبي صلى الله عليه وسلم عباد الله وعلى هذا نريد أن نقترف بعض الحكم وبعض ما يتعلق بخصائص أهل السنة والجماعة وذلك من خلال حديث الجبال بن سارية رضي الله عنه الذي في مسند سنن أبي داود وسنن الترمذي والذي أخرجه الإمام النووي رحمه الله في كتابه الأربعون النووية حيث قال الإنسان بن سافية رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وعظه الحال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجدت منها القلوب ودارت منها العيون فقلنا يا رسول الله تعلمها موعظة مودع فأوصنا فقال النبي صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعة وإن تعمر عليكم عبد ومن يدعو له من منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وهذا الحديث عباد الله يشتمل على قضايا أهل السنة والجماعة حيث بدأ النبي صلى الله عليه وسلم وصيته بقوله أوصيكم بتقوى الله ومن خصائص اهل السنه والجماعه تقوى الله سبحانه وتعالى وتقوى الله عباد الله هو ان تعبد الله سبحانه وتعالى على نور من الله ترجو ثواب الله سبحانه وتعالى وان تترك ما حرم الله سبحانه وتعالى على نور من الله تخشى عقاب الله سبحانه وتعالى وقال بعضهم تقوى الله سبحانه وتعالى أن تجعل بينك وبين عقاب الله سبحانه وتعالى وقاية وذلك بفعل أوامر الله سبحانه وتعالى وترك ما نهى الله سبحانه وتعالى عنه ولذلك عباد الله اعلموا أن على رأس خصائص أهل السنة والجماعة تقوى الله سبحانه وتعالى ومن ادعى التمسك بسنة النبي صلى الله عليه وسلم ولم يتق الله سبحانه وتعالى فدعواه دعوى كاملة واعلموا عباد الله أن من خصائص أهل السنة والجماعة السمع والطاعة لا بد من السمع والطاعة لولاة الأمور لأولي الأمر وهذا وارد في حديث النبي صلى الله عليه وسلم أهل السنة والجماعة لا يخرجون عن طاعة ولاة الأمور يسمعون ويطيعون ما لم يؤمروا بالمعصية واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد أمر بذلك في القرآن العظيم في قوله وأطيعوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ولما عباد الله أن من خصائص أهل السنة والجماعة التمسك بسنة النبي صلى الله عليه وسلم التمسك بها وسنة النبي صلى الله عليه وسلم يخدعوه بجميع أحوال المسلمين فيما يتعلق بمعتقداتهم وعباداتهم وغير ذلك من أحوالهم ولذلك أرسل النبي صلى الله عليه وسلم آه، إلى ذلك حيث قال إنه من يعش منكم وسيرى اختلافا كثيرا اختلاف في العقيدة اختلاف في العبادة اختلاف في المعاملات اختلاف في العلاقات بين المسلمين وغيرهم وسيحدث الاختلاف وأرسل النبي صلى الله عليه وسلم إلى الحل وما هو الحل من الاختلاف يعني التمسك بسنة النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم عدوا عليها بالنواجذ عدوا عليها هذا كناية عن شدة التمسك بسنة النبي صلى الله عليه وسلم ثم ختم النبي صلى الله عليه وسلم كلامه بقوله وإياكم ومحدثات الأمور إذا تمسكت بسنة النبي صلى الله عليه وسلم لابد أن تجتنب محدثات الأمور والبدع وما لم ما الله سبحانه وتعالى عليه سلطانا من أنواع العبادات التي يتعبد بها الناس في وقتنا الراهن وفيما سبق من الأوقات لا بد من اجتنابها ونصب البدع كلها وقال النبي صلى الله عليه وسلم فإن كل محدثة بدعة أي كل محدثة في الدين كل محدثة في الدين بدعة وكل بدعة ضلالة وهذا يدل على أن البدعة لا البدعة لا تنقسم وهذا بسنة النبي صلى الله عليه وسلم وبأدلة واضحة من القرآن والسنة أدبت الله عليه أثر أتركات جريموان محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى عليكم يا جنجتانه

ẹjá lọ ní mọ̀lámọ̀dájú ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ẹ̀ tí èyàn sọ jáde lẹ́nu ní gbogbo èyàn bá ti òkú tó kálọ̀ ní mọ̀ sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ìdíjì àrùn òun náà ní ilé ní gbogbo ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ tá a bá ti sọ táà tó gbọdọ̀ gbé ọ̀rọ̀ ẹnì kankan lé káwá lọ ní mọ̀ bákan náà dájúdájú pé gbogbo ìlànà tí a bá ń tẹ̀lé káàmù pé ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore àdájá rẹ̀ sáà sọ ní ẹ̀sìn ni kèése náà lámàrí ayé kálọ̀ ní mọ̀ pé a nù ní gbogbo tá a bá ti fi lánà táwọn tó kò sóore bẹ́ẹ̀ èyí pé ní lọ sínú ilé ọ̀la nínú ilé ọlá tó bá jíjọ́ òkúta ìgbé àmà àdájá rẹ̀ a mọ̀ gbé ní lọ sínú ìbínú ọlọ́ọ̀bà àdìjọ́lá ni adọ́lọ́ọ̀bà àdìjọ́lá mọ́sàtúwẹ̀ nìkọ̀ọ̀kan wa kúrò nínú ìbínú ẹ̀ ẹ̀rù sí èyí tó wá tóbi jù lórí ọlọ́run tọ́lọ̀ ọba àdìjọ lábá ti fún yàn òun náà ní kó tẹ̀yàn ní mùsùlùmí gbogbo tọ́lọ̀ ọba àdìjọ lábá ti fún yàn láyé tí ìsìláàmù bá ti ọkọ̀ bẹ́ẹ̀ òṣò orí bẹ́ẹ̀ pèpèdè bá ti jáde láyé kò ti parí náà nu ayé náà ní gbogbo gbádùn ayé kan àmọ́ ẹni tọ́lọ̀ ọba àdìjọ lábá tó orí ìsìláàmù fún kọ́dà bí ò gbádùn láyé kọ́dà bí ò rí jẹ́ kọ́dà bí ò rí mu tí ìsìláàmù yóò bá yí jẹ́ tó bá ti dijọ́ ìgbéra ìgbéyàmà irun wọn ni ó wà nínú ìdẹ̀ra tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀ẹ́ lọ́gbẹ̀ẹ́ nínú ìtò tó wá ṣe tó tó jẹ́ ẹ̀sà nínú orí tọ́lọ̀ọ̀bà àdìjọ láti máa ṣe fún ẹ̀rẹ́gbà tí ẹ̀bá jẹ́ mùsùlùmí tá òun náà ní kéèyàn máa gbìyànjú láti máa rìn lórí súnà nẹ́bí sallallahu láti mọ́ sí nǹkan kan nínú ẹ̀sìn àti kéyìn ó ṣe gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ ní pé ó wà lápọ̀lẹ̀ pé àtẹ́lẹ́sọ̀ bá wà ní ọ̀sọ́lá mú sí eléyìí nínú ẹ̀sà nínú orí ní tọ́lọ̀ ọba àti ìjọlá fún wọn ṣe fún mùsùlùmí tẹ́mi èyí ṣe nǹkan kan nínú ìjọ́sìn àyàfi kí n ṣe é inú àti ọkà mi ní wà ti pé bò látẹ́bí tí láti tọ́ta látẹ́bí ká ní nípa àtàbáyì ètò láti ọkà inú ọmọ mi èyí kírùn mi bá ṣe rí èyí sọ pé àbá àti tí ó pè ẹ́ sílẹ̀ láàbà ṣe èyí máa kírùn mi gẹ́gẹ́ bí ó ti bá bá ti bá alákọ̀ọ́lẹ̀ tí bá ní sọ̀lá wà ní sọ̀lá mi kéde ká ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní gbogbo tó kù nínú àwọn àjọsìn inú àkórí orí inú ẹ̀sá orí òun náà ní kí ọmọ ẹ̀wà ni ìlànà pè ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam ìlànà Ànábì òun náà ní ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam nígbà tó fi jọ́ tìkún ọlọ́wọ́ bá ní jọlá gbogbo tá a bá ti pè lẹ́sìn ọ̀nà Ànábì nígbà tó níbi àtìsọ́kàn ìlànà ìlànà nẹ́tọ̀ wà wà lè wọ́sálà ń bí i àjọṣepọ̀ láàrin lọ́kọláya bó láti tọ́mọ ìlànà nẹ́tọ̀ wà wà lè wọ́sálà bẹ́ẹ̀ bó láti parí ìjà bó láti ṣe pẹ̀lú aládùúgbò gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ ìlànà nẹ́tọ̀ wà wà lè wọ́sálà mẹ́rẹ́ yẹ tó eléyìí òun náà ni ó máa túmọ̀ pé àti kò sí ìgbà kan táwọn wá ìgbẹ́ ìlànà ní ìsọ̀ wà wàlẹ̀ òsálàm tá a wá wì tó bá ti wá ní bẹ́ẹ̀ tá a bá ti mọ̀ tún mẹ́ẹ̀ á ní tó kò sẹ́nì kan tí ó wà á tọ́ lẹ́nu ẹ̀ tí ó wà á yẹ wọ́n pa gbọ́sẹ̀ tí kò níbi ìlànà ní ìsọ̀ wà wàlẹ̀ òsálàm tí ó mọ̀ wá gbogbo ẹ̀mí ẹ̀sìn alùsúnà o èmi ò sínú alùsúnà kò sẹ́ni tí ó bá pa gbọ́sẹ̀ kó bẹ́ẹ̀ lókè ìgbà tá a bá ti mọ̀ pé ìjọ́ ń pè ní súnà òun náà ní ìlànà ní ìsọ̀ wà wàlẹ̀ òsálàm sẹ́nìkàlẹ̀ sọ mẹ́lẹ̀ yorùbá wá ní ìtẹ̀lé lára nẹ́bí o sẹ́nìkàlẹ̀ sọ bẹ́ẹ̀ ìtẹ̀lẹ̀ tí ó wí bẹ́ẹ̀ ìtẹ̀lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo so látara ìdílé tó bá ti wá bẹ́ẹ̀ ànábì yìí nítorí tí gbogbo ọta máa ń sojú kòkòrò láti máa rìn lórí ẹ̀rí nítorí tí gbogbo ọta máa ń salápa ń tètè láti máa wá sí nípa bó ànábì sallallahu alaihi wasallam ní àfihàn ẹ̀rí lára ànábì tó sọ fúnra wáyé kéré ṣe náà ló pa wá láti nínú àwọn lórí ti nínú tó ní ká máa tẹ̀lé ìlànà الرسول ولا تبطلوا أعمالكم ọlọ́ọ̀bá àlejọ́lá ní ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀tẹ̀lé àtẹ́bí sallallahu alaihi wasallam ẹmọ́ bá tẹ́ dáadáa ní ẹmọ́ bá jẹ́ eléyìí túnmọ̀ pé bí ẹmọ́ sára ìtẹ̀lé tọ́lọ́ bí ẹmọ́ sára ìtẹ̀lé àtẹ́bí sallallahu alaihi wasallam gbogbo tẹ́lá ní ẹmọ́ tẹ̀síwájú ọlọ́ọ̀bá àtúrí àwọn ayà ní inú Al-Qur'an tọ́lọ́bà àdìjọlá ti sọ fún wa ipé ìpàdé àtàrí ilẹ̀ nínú ìpàdé àmì yìí a tù sí ìmọ̀ fún pípẹ̀tùn àwùsí ìrọ̀nà àdáàbò àrí ọlọ́ọ̀bà àdìjọlá ní àwọn tí wọ́n máa ń yapa wọn lọ lè wà very careful and to save àwọn fìtìlá kí fìtìlá wọ́n bá tẹ̀lẹ̀ sí wọn àwọn onímọ̀ nípa nípa tẹ̀síl alimọ́n muhammad wa nípa ọlá wọ́n ti fìtìlá òní máa tẹ̀lẹ̀ sí yàn tí ẹ̀ bá ní ya padà náà nípa ọlá wa àríwọ̀ sẹ́lá òun náà kí ni òun náà ní kẹ́sẹ̀ ni wọ́n máa ń yẹ gẹ̀rẹ̀ kó olójú ọ̀nà ìsìlá bẹ́ẹ̀ bá ní yapa nẹ́bì lọ́sùn ó yapa nẹ́bì lọ́sì ó yapa nẹ́bì ìdí àlámọ̀ ní ẹ̀sìn gbogbo kan kó nẹ́tẹ̀lá nípa ọlá wa àríwọ̀ sẹ́lá ìjìnà tí ó padà tẹ̀lẹ̀ sí ìlú ẹnikẹ́ni náà ni pé ìlànà ní ìyóò padà máa tẹ̀lé tí ẹ bá ti wá tẹ̀lé lórí ẹ̀bẹ̀rẹ̀ kó lójú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹwà sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an tí ọlọ́ọ̀bá àríjọlá ti tọ́ka wa pé kátẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ó ń kálùkù wá sí ìjọjú kòkòrò pé abẹ́tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀tẹ̀lé bí kálọ káwọn náà hadithi kan nínú hadithi kan àwọn sàájì Ànábì radiyallahu anhum tí orúkọ rẹ̀ jẹ́ àtẹ̀lẹ́gbẹ́ nínú àwọn sàábẹ̀ àtẹ́bì yìí olóògbà ìṣẹ̀wọ́ ọ̀rọ̀ yíwá ètò wà nínú súnánù àbìdáwò ó sì wà nínú súnánù sífìrí àdíjì tó lálàáfíà rẹ̀ wọ́n lára àdìmọ́mù náwàwí wàṣíwàwà wọ́n tún gbé àdíjì wá nínú alàbàwò náwàwí yá àdíjì wá mẹ́ sí forty collections of anáwàwí tí ó kálukú mọ̀ yìí àdíjì náà bẹ́ẹ̀ kí ni àdìgbà àdúgbò sàárì yá wọ́n ti yàwó àwọn àdìjì ló sọ fún wa ẹ̀ látara tòyẹ̀pẹ̀ tó bá fẹ́ tẹ̀lé láàrin sọ̀wọ́ àwárí ọ̀sánlá ò níbi láti gba bọ́ọ̀mù ò níbi láti rẹ́jísà ò níbi láti fò kọ́lẹ̀ ìwọ́n gẹ́gẹ́ fún ààrẹ tó ṣàtúnṣe ara rẹ nínú ìjọsìn ó ṣàtúnṣe ara rẹ níbi àjọkà ara rẹ látara bẹ́ẹ̀ wọ́n lówó ṣe kíni wọ́n lówó àti méjì tẹ̀lé láàrin nẹ́bí sọ̀rọ̀ àwárí ọ̀sánlá àlèbárò ń sáré ya ó ní wàhálà náà rọ̀tún láì sọ̀rọ̀ àwárí ọ̀sánlá mọ̀ ìlọ̀ ó ní àlẹ́bí sọ̀rọ̀ àwárí ọ̀sánlá àlẹ́bí ṣe wá àti ìtàn fún wa ń jọ kan ó ní àlẹ́bí ṣe wá àti ìtọ́jẹ́ pé wájí láti nílẹ̀ alùpùpù ọkà sí ń gbọ́n pẹ̀pẹ̀ ọkà àwọn tí mí látara wá sí àdúgbò wà wà lọ́wọ́ sálàmù sí bí wà sí ìṣe lágbára tó bí wà sí ìṣe mọ́ra tó bí wà sí ìkó ṣe sọ àtọ́lẹ̀ tó ṣe wà sí lórí ti dìtò wọn ni ọkà sí ń gbọ́n pẹ̀pẹ̀ wọ̀dára pàtí mí náà yóò kọjá àwọn ará àwọn tí ó sunkún látara wá sí àdúgbò wà lọ́wọ́ sálàmù sí àlẹ́bí ti wá àti pé ọkà àwọn sàábé ń gbà àti láwọn tí ń sunkún ẹ̀ àwọn sàábé wọ́n wù pé wà sí àdúgbò wà ní kí ìsábà wáyé bẹ́ẹ̀ ìsábà àríkò tèrí aláwọ̀ sọ́bà náà sallallahu alaihi wasallam pé ka annaha maw'idatu muwaddi' wà sí tó tẹ̀ yìí ìlànà sallallahu alaihi wasallam ó jọ wà sí ẹni ti dágbére ó jọ wà sí pé ó fẹ́ dágbére ó dágbére ní ìlànà sallallahu alaihi wasallam fa awsina látara bẹ́ẹ̀ wọ́n ní ìlànà sallallahu alaihi wasallam sọ àtọ́lẹ̀ fún àwọn ìpìlẹ̀ alùsùnà ọ̀jẹ̀má àwọn nǹkan ẹ̀sà tàbí mọ̀dá alùsùnà ọ̀jẹ̀má àmà tó jẹ́ pé ó kálùkù wà náà lẹ́ka sí alápàájẹ̀dẹ̀ káàrí pé kí máa ń bẹ lára wa kámọ́jọ ó pọ́n tó bá kúrẹ́ káà tó kágbìyànjú káta alápàájẹ̀dẹ̀ rẹ̀ àkúrò má tẹ̀síwáwó náà wà á tẹ̀síwáwó náà àdéhìwọ́lẹ̀kùn wọ̀lẹ̀ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ẹ̀yẹ́mùsí ọmọ ọba àdìjọ́lá lẹ́gbàá tí a ti ṣe ìdíwájú fúnra wa tá a kàlàyé fúnra wa ibi súnà ní sallallahu alaihi wasallam òun náà ní ìlànà tó jẹ́ kí gbogbo mùsùlùmí pátápátá táwà lórí ẹ̀ káti máa wá máa fi máa kí ni àwọn tí máa yọ̀ jáde àbí tí yóò fi dúró déédéé lórí ìlànà ní sallallahu alaihi wasallam nínú hadith wa ní ìbáàdì lọ́bí aláwọ̀ àní ìdánàbí sọ nínú ní ọwọ́ fẹ̀yáyà lẹ́bí sọ̀rọ̀láwọ̀ àríwọ̀sẹ̀lẹ̀m ibẹ̀ náà láti rí àwọn apáta nínú àwọn ẹ̀sà bóyá ní pé àwọn táàrí àwọn pìlẹ̀ ní nínú àwọn nǹkan tí yóò fi mọ àrísúnà ṣe fún bí tẹ́kọ̀ọ́ láàrin azza wa jalla anábi ní àkọ́kọ́ àkọọ́lẹ̀ tí ń sọ fún yí òun náà ní kí ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù Allah subhanahu wa ta'ala ọba tó tóbi ọba tó gbọ̀ngbá ẹ̀rí ìpáyọ̀ ọlọ́ọba àríkẹ́ọlá yìí ọlọ́ọba àríkẹ́ọlá fọ́fọ́ wa nínú Suratul Nisa ó ní wa ọlọ́ọ̀bá alẹ́ni ọlá ní àti sàtọ́ọ̀lẹ̀ fún àwọn tá a múlí kíra síwájú yìí ọlọ́mbá nẹ́bì wí àbúwá sàtọ́ọ̀lẹ̀ fẹ́yìn náà àníṣẹ́kọwá kí làtọ́ọ̀lẹ̀ náà ní pé ẹ̀bẹ̀rọ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ajẹ́ pé ìbẹ̀rọ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yìí àtọ́ọ̀lẹ̀ tọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá ti sọ fáwọn tó síwájú wa nínú àwọn ìjọ ni àtọ́ọ̀lẹ̀ tọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá sọ fún àwọn àpá ànábì sallallahu alaihi wasallam ni tí wọ́n ń sọ̀kà lórí àwọn tá a jẹ́ àdúmọ̀ ànábì sallallahu alaihi wasallam sáàkì àmọ̀ fìdé ẹwà àríkẹ́lá ń pè nípa ìpayọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àwọn onímọ̀ sọ̀rọ̀ púpọ̀ nípa ìpayọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àwọn ní ìsọ̀tún àwọn ní tàbí ní bẹ̀rù ọlọ́run òun náà ní kó fi gàgá sí àárín rẹ àti ìyá ọlọ́run ọba àríkẹ́ọlá ọ̀nà wo ló fi gbà tó fi fi gàgá sáàrin rẹ àti ìyá ọlọ́run ọba àríkẹ́ọlá pìfẹ́ àwọn amínì yìí òun náà ní gbogbo tọ́lọ̀ bá ti kọ́ látẹ̀ kò máa ṣe àwọn ẹlòmí nínú àwọn onímọ̀ àwọn sọ pé ń tàbí nípa ọlọ́ọ̀bà àlejọ́lá wọ́n ni àti àbúdá ọlọ́ọ̀há ara lórí ìmìnàlá òun náà ní kó mọ jọ́sìn fọ́lọ́ọ̀bà àlejọ́lá lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá ìtumọ̀ náà ni pé ìjọsìn ọlọ́run tó máa jọ́sìn fún yìí kéèsè pẹ̀lú ìfẹ́nu kéèsè pẹ̀lú ọgbọ́n orí ó máa jọ́sìn fọ́lọ́ ọba àríkẹ́ ọlá àlàáìbì nínú ọba sí ìrọ̀ pẹ̀lú ma àtàmọ̀dájú ìwádìí tó bá mọ̀ òun náà ló mọ̀ fi tẹ̀lé tọ́lọ́ ọba àríkẹ́ ọlá àríkẹ́ ọlá yìí ẹ̀ tẹ́lì ju tàwábà wà subhanahu wa ta'ala ó tún wá máa bí ṣe kí ni ó tún wá máa bí ìran kan ládàátọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ẹ̀ wò ní sí oúnjẹ́ sí fọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá pẹ̀lú ìmọ̀ ó tún wá bí ṣe kí ni ó tún wá bí ìran kan orí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá bẹ́ẹ̀ bá tún ọmọ ìjọ́sìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá pẹ̀lú àìmọ̀kan kìí ṣe páyọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá àbí ìwọ̀n ìjọ́sìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá ó wá lè mí kàn ṣe é ní èmi ò nídìí àríkọ̀ọ́lá àtẹ́tùká máa hárọmọ wá òun náà ní kó jìnà sí tọ́lọ̀ ọba àríkọ̀ọ́lá bá ti léèwọ̀ pé ẹ má jẹ́ bẹ́ẹ̀ àlànú rí mìnàlá àtò bá wá bẹ́ẹ̀ kéèdà ó ṣe pẹ̀lú kiri pẹ̀lú ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kìí ṣe pẹ̀lú ọkọ̀ eré rẹ̀ wọ́kọ́lọ́sọ pé ìní débi eléyìí wọ́kọ́lọ́sọ pé ìjìnà sílé ìtọ́lọ̀ bá ní o jìnà sí òun náà ló jìnà sí ìtọ́lọ̀ bá bá pè ní haram òun náà ni wọ́n ló pè ní haram ó ní ṣe nǹkan léwọ̀ fún ààrẹ ìtọ́lọ̀ bá àlejò ló ṣe léwọ̀ fún ọ تخشى عقابه أن تخشى عقاب الله سبحانه وتعالى إذا واجنا في كلا ما بيسه أو ما بي أو ما بي فيا يا الله بارك يلا إليه هنا لو أفكر مين لو أقول كني بقول كني فيا الله بارك يلا تبوا أقول أقول كنا نقول كبر الله هنا نكبر الله يبرز يوم ما تكني يوم ما هو تلي أتدل الله بارك يلا بوا تأمن تلي kábẹ́rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ìbẹ̀rẹ̀ tí ó máa mú wa jìnà sí tọ́lọ̀ọ̀bá àríkẹ́ọlá ní ká jìnà sí eléyìí òun náà ti ní òun náà ni ráṣùl áfíríkù lè yìí ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá yìí òun náà ni àkórí gbogbo àlámà yìí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkíọlá bí ẹ bá páyọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá yóò máa sí náà fún yẹ̀ gbogbo tí ẹ bá dé wọ̀má yẹ̀ tẹ́kìlá ẹjẹ́lẹ̀ òmáfàjá ẹ ti máa páyọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá ọlọ́wọ́ bá àríkíọlá ọmọ sí ọ̀nà àbáyọ fún yóò sì máa tẹ áàzìkì jẹ mú fún mẹ̀lẹ̀ àìsùlá àtẹ́sì lọ́nà ibi tó rò àtọ́nà ibi tí ó rò ọlọ́wọ́ bá àríkíọlá yóò máa sí fún inú àwọn tọ́lọ̀ ọ̀dánàbí sọ̀láwà alẹ́ òsọ́lá jẹ́ sígbó aláṣẹ tààtẹ bá pa wá láṣẹ ká gbọ́ wọ̀tọ́ àákásìtẹ̀lé àṣẹ lópin ìgbà tí aláṣẹ ò bá ti pa wá láṣẹ irú láti ń tó takùtọ̀ lọ́wọ́ bá lè jọlá eléyìí ló pèlè alùsúnà ọ̀jàmá àní alùsúnà kìí takù aláṣẹ alùsúnà kìí bọ́ síta kọmọ wá kọ̀ jẹ́mú olérí ìjẹ́ eléyìí ò já eléyìí kú díẹ̀ káàtó eléyìí ò sí nínú pèlè alùsúnà ọ̀jàmá ó wà ní wá sí ìbẹ̀yìn tààdẹ́bí sọ̀láwà alẹ́ òsálàmù ti fáwọn tàbí rẹ̀ àdẹ́bí ní ẹsẹ̀ láti wọn á tún rí bí hadithi mi kọ́dà bí aláṣẹ ò bá tẹ̀ lọ́lọ́run ìwọ bílẹ̀ pé kò tẹ̀ láti ọlọ́run tí n tó pa àwọn aláṣẹ yìí kèé ṣe abúlé ní ose tààdẹ́bá ní oṣù ìkọlá yìí kọ́gbọ́dọ̀ tẹ́ ó gbọ́dọ̀ sọ fún aláṣẹ pé hátà àtúndì àwọn bá tẹ̀ lọ́lọ́run nínú oṣù tẹ̀lé wọn tẹ́ ẹ bá tẹ́ lẹ́yìn nínú ìpìlẹ̀ alùsùnà wal àti ẹgbẹ́ káṣẹ lọ́wọ́ àti káṣí nàbí sáà ìlànà náà tọ̀lá wà rẹ̀ ọ̀tẹ́lá wàlà àdámà wàlà àtọ́ àní gbọ́ àti ní tẹ̀lé eléyìí nílò àlànà tọ̀lá wà rẹ̀ ọ̀tẹ́lá wì ànábì tọ̀lá wà rẹ̀ ọ̀tẹ́lá wà rẹ̀ ìnáhùn máa yá ìṣẹ́mí kún ànábì ní ẹntẹ́bì rẹ̀ bá kù dáadáa nù yí ẹn tí ò bá tètè jáde láyé pọ̀sàyẹ́rọ ìlà àwọn kẹfì rọ̀ ànábì ní ẹ máa rí àwọn ìyapa tí ó máa pọ̀ ẹntẹ́bì rẹ̀ ní òsítádàrá inú àwọn onífẹ̀ẹ́nu ìbẹ̀ẹ́nu àwọn sàábì ànábì tí àwọn tí wọ́n máa ń pèyà lẹ́lẹ́sẹ̀ láti máa ń pèyà ní kèfèrí látara pèyà tẹ́lọ èyẹ́sẹ̀ wọ́n sì sọ ọ́ di kèfèrí àwọn tẹ́lẹ̀ àwọn sàábẹ̀ ànábì tí wọ́n bá wà bẹ́ẹ̀ sí wà bẹ́ẹ̀ bá wọn láyé kí ló fà á nítorí pé ni wọ́n gùn ni ànábì ti sọ fún wọn pé tó bá tẹ̀mí nù yín tẹ́mi ló bá ti tọ́lọ̀ wáyé ti tẹ̀mí rẹ̀ nù yín pàtàyà ìtìláfún kẹfì rọ ànábì ẹ ma rí ẹlòmí tí wọ́n ma sọ nípa ànẹ́bí ẹlòmí ọmọ gbé ipò ànẹ́bí sallallahu alaihi wasallam yóò gbé dé ipò ọlọ́ọ̀bà àríkẹ́ọlá gbogbo àwọn ilé náà ìyapa ní ilé pé ẹ̀tẹ́mì rẹ̀ bá gùn yóò máa rí gbogbo àwọn táwọn aláìní ìsinà òkú ẹ̀lá láàrin ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wà dákẹ́ síbẹ̀ ànẹ́bí wà fún alọ́nà àbáyọ ànẹ́bí wà nípa aláìkùn ní sunnati ànẹ́bí tẹ́ bá ti wá rí ìyapa ẹnu níbi àjọkàn ni níbi ìjọsìn ni kọ́dà níbi kírun tẹ́ bá ń kírun ẹ mọ̀ rí yapa ń bẹ̀ tẹ́ bá ń sàlàlá ẹ mọ̀ rí yapa ń bẹ̀ tó bá nínú àwẹ̀ ẹ mọ̀ rí yapa tẹ́ bá lọ hajj ẹ mọ̀ rí yapa ànẹ́bí fàárẹ́kùn bí súnnà ti anábì tó bá ti wá rí báhùn anábì yẹn jìmọ́ súnlẹ̀ ìrìn anábì súnlẹ̀ ní àtẹ́bìnrin ẹbá tẹ̀lé tí a bábá ní ṣẹlẹ̀ ẹ̀ẹ́sà àmà wá ní pé kí ní súnlẹ̀ àlẹ́bì sọ̀láwà àlẹ́ ọ̀sọ̀lá wọ̀súnlẹ̀ tí kúlọ̀ báyìí rọ̀ ṣìdí àlẹ́bìnrin ẹ̀ẹ́sì dìrọ̀ ní àtẹ́bì sọ̀láwà àlẹ́ ọ̀sọ̀lá àwọn tí wọ́n mọ̀nà ànábì ni eyín ọ̀gàn yín tẹ́ẹ̀mọ̀ eyín kọ̀rọ̀ yín tẹ́ẹ̀mọ̀ bí di nǹkan mú tẹ́ẹ̀mọ̀ bí kó jábọ́ òun náà ní kẹ́ẹ̀bí dìmọ́ súnà ànábì sallallahu alaihi wasallam ẹmọ́ jù súnà ànábì sallallahu alaihi wasallam lẹ́ eléyìí àdàbí ọ̀rọ̀ ní eléyìí òwe ànábì fi pa fún wa ní pé súnà ànábì sallallahu alaihi wasallam a máa ti mú ìdáyé gbogbo lọ́wọ́ wa sábà gbé ayé sọ́tún ẹ̀ẹ́ta gbé súnà ànábì sọ́tún wọ́n gbé súnà ànábì sallallahu alaihi wasallam ló gbọ́dọ̀ mú èyẹ gbọ́dọ̀ ti rọmú súnà ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa pé sàyáàtì alánẹ́sì zaman ànábì ní ìgbà kan bọ̀ wá bá àwọn èèyàn ànábì ní ẹni tó bá mú ẹ̀sìn rẹ̀ alhamdu aláàdì nìyí ànábì ní ẹni tó bá dúró di ẹ̀sìn pé mo fẹ́ sí ẹ̀sìn bá tèmi á ṣe é tàbí alẹ́bìtì àmọ̀ràn irú ẹni báwọn yóò dà ẹgẹ́ bí ẹni tó kú òkú náà lọ́wọ́ ni bí ó ti lágbára tó pé mo fẹ́ tẹ̀lé lára lágbára fún yẹ̀mí ká pé yẹn mú òògùn náà lọ́wọ́ irú àwọn bàwọn náà ti dé dáwà lónìí etí dásìkò dáwà etí ti dé gbọ́ àyíká kiri anábì ló fi sàkọ́lẹ̀ anábì ní ẹ̀rí eyín ọ̀gá kọ̀rọ̀ yí tẹ́ ẹ̀mọ́ bí nìkan mọ́ anábì ní ẹ̀bí mú ẹmọ́ jẹ́ ti súnà anábì sallallahu alaihi wasallam ẹmọ́ jẹ́ kó jábọ́ anábì wá ní wọ́n yá mú wọn mọ́tàtà àti òmòrò tó bá ti wá ń ṣe súnà tó ti tẹ̀lé lára anábì sallallahu alaihi wasallam anábì ní sọ́ra fún dàkejì rẹ̀ anábì ní sọ́ra fún àwọn ọ̀rọ̀ tuntun táwọn èèyàn tẹ̀tẹ̀ mú wá nínú ẹ̀sìn àwọn tuntun tó mú wá nínú ẹ̀sìn anábì ní sọ́ra anábì ò ní sọ́ra fún tuntun ayé

ẹ̀yìn bá nàbí ṣe ṣẹ̀ṣì ní kẹ́nìkan tó wà ní ẹjá tó ṣe báyìí àbẹ́ ẹjá tó wò báyìí eléyìí àbẹ́bí sọ̀rọ̀ wà lẹ́wọ̀ sálà ànábì yẹn jìnà sí mọ̀ dáadáa sí ọmọ àwọn tuntun tuntun tí wọ́n mú wá nẹ́ẹ̀sì ànábì yẹn jìnà sí ọkọ̀ lẹ́mọ̀ dáadáa sí bídà ànábì ní gbogbo tuntun tẹ́ ẹ bá ti rí tí wọ́n mú wá nínú ẹ̀sìn yẹn ànábì ní àdáda rẹ̀ lóko rẹ̀ ànábì ní bídà ní ọkọ̀ lábídà sí dọ́là àlá ànábì ní a bá ti pè ní bídà a bá ti pè lálàdà lẹ́nu ẹ̀sìn ànábì ní òun náà ní àdídà náà sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú tó jẹ́ pé tá a wá wo ó sọ máa ń ṣe kí ní jẹ́ gbogbo ìpìlẹ̀ àdùsùn wọ́n jẹ́ máa ó sọmaláìsì rẹ̀ fún wa ní tó jẹ́ pé tó lásìkò wa tí a bá wòye sí dáadáa tá a bá ronú sí dáadáa a wo ìdókù díẹ̀ káàtó nínú àlámàrí wa kátẹ̀lé lánà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ni ó lóore fún àtúbà níjọ́ ògbèdà kìyàmà nítorí pé tí ò bá tẹ̀lé lánà nẹ́bí sallallahu alaihi wasallam ànábì yóò máa lé àwọn èèyàn padà kúrò níbi omi àmúsẹ̀mí ànábì yóò máa ni àwọn mọ̀láìkà ó máa sọ wọ́n ti yí kan padà ń gbà tó lọ tán nínú tí ò ní jẹ́ kí wọ́n lè yẹpa àlẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ní kí wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká tẹ̀lé lára nẹ́bí sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn wa níbi àlámọ̀rí wa kọ́nà bá ṣe wọṣọ ìlànà nẹ́bí bẹ́ẹ̀bẹ́ bá ṣe jẹun ìlànà nẹ́bí bẹ́ẹ̀bẹ́ bá ṣe fẹ́yàwó ìlànà nẹ́bí bẹ́ẹ̀bẹ́ bá ṣe múra ìlànà nẹ́bí bẹ́ẹ̀bẹ́ gbogbo nǹkan tá a bá ṣe bá ṣe sọ̀rọ̀ bá ṣe parí ìjà bá ṣe ta bá ṣe rà kọ́nà bá ṣe wọ balùwẹ̀ bá ṣe wọ tọ́lẹ̀ ni káwá wá ní káàkiri pé á bó làlá ti bèlè bó làlá ti bèlè èébò mọ́yà èyí sì ń mọ̀ èyí sì látara àtẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ gbogbo agbìyànjú àti àrùn kòkòrò káwàdì nípa àlàrà náà sallallahu alaihi wasallam tàbá tún wá máa tán kágbìyànjú láti máa rìn lórí ẹ̀ abẹ́lọ́ọ̀bà nìjọlá kọmọ́sà sí ìlànà náà sallallahu alaihi wasallam lọ́sọ̀ nínú ọkàn wa abẹ́lọ́ọ̀bà nìjọlá kọmọ́sà sí nínú ọ̀nà fún wa láti máa tẹ̀lé ìlànà náà sallallahu alaihi wasallam abẹ́lọ́ọ̀bà nìjọlá kọmọ́sà sí ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà náà sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وبالآخرة حسنة وقنا عذاب الله سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى الصلاة